gbà fún ọ ẹjọ jáde ẹrí ẹjọ jáde kó sì jẹ pásíkò tẹ jáde ni débi wípé fatibahum firaunu bijunūdihi faghashiyahum fil yammi faghashiyahum min al yammi ma ghashiyahum firaun ọba kó àwọn ọmọ ogun rẹ̀ gbà tó pé musa ti jáde ó kó wọn tẹ̀lé musa ìgbà tí wọ́n débi àgbàlá àgbàlá omi ńláńlá hmm. omi ńláńlá omi tó ṣe wípé omi yìí gbajúmọ̀ ní mísọ̀rọ̀ omi yẹn ń bẹ di sìn hmm. ẹ̀rí odò ńláńlá rẹ̀gẹ̀dẹ̀ ni tí iwájú ò ṣe lọ mọ́ tẹ́yìn ò ṣe padà sí hmm. ọ̀tá ní lẹ́yìn omi ní wájú. Hmm kọ́nà ọba tó pa nabi musa lọ́sẹ̀ pé fadrib fadrib kíni. fadrib lahum fil bahri. fadrib lahum fil bahri yabasan mm. níbi tó bí odò òun náà ni ó fi pọ̀pá rẹ̀ nà yóò sì di ohun tí ó tí ó ṣe kíni o tí ó di àpáta mọ́ bẹ̀rù la takhafu darakan má rò pé wọ́n lé ọba wọ́n lè lé ọba sì mọ́ páyà wípé orí kan fìlbárì yabasan láti àkọ́fù dárọ́kán wọ́n àtàṣà mọ́ bẹ̀rù pé wọ́n lè ọba sì mọ́ bẹ̀rù wípé ó já sómi bọ́lá wọn bá ṣe la musa rè ọjọ́ ilé fìràwọn náà ó padà wá ó tẹ̀rì. káàdọ́là fìràwọn kọ́ ọmọ òwò máa hàdà. ó tẹ̀rì ọ̀tún àtàwọn ọmọ ogun rẹ̀ débi wípé ọlọ́wọ́n ọba ó wá fi eléyìí ṣe àmì ńláńlá eléyìí ló fà tó fi jẹ́ pé ọjọ́ yìí Musa padà máa ń gbàwẹ̀ yìí máa fi dúpẹ́ fọlọ́run pẹ̀lú orí ńláńlá yìí ó gbajúmọ̀ náà lọ́dọ̀ àwọn Yehudi òun ló fà ìgbà tó jíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ìgbà tó dé Madina ó wá pé ọjọ́ yìí àwọn Yehudi náà máa ń bá bàrà rẹ̀ ànábì wa ní kí ló fà òun rí àwọn yẹ̀wúdí tó sì ànábì mọ̀ pé àwọn yẹ̀wúdí wọ̀nyí wọ́n yapa ìlànà ànábì Musa wọ́n sì jìn sọ́fìn níbi ìmọ̀ bàbàrà òfin ọlọ́run wọ́n kàn máa pàpè mọ́ra ni eléyìí òun ló fà tá ànábì fi ní kí ló dé tó fi jẹ́ pé kí náà ń ṣe wọn náà máa ń gbàwẹ̀ lóòjọ́ ọjọ́ kẹwàá nínú shahrulahil muharram àtàbí wa ni torí kí ni wọ́n bí wọ́n àwọn nítorí pọ́jọ́ ìní ọlọ́run ọba la musa ànábì wa ni àwa nahnu awla bi musa minkum àwa gan asúnmọ́ musa jù yín lọ hmm. alẹ́tọ̀ sí jù yín lọ torí pé kí ni mùsùlùmí la nufarriqu bayna ahadin min rusuli kò sí yàtọ̀ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbogbo wọn làwa gbà fún àyapa àyànbọ nìkan ànábì kan ní ẹsẹ ànábì wọn rárá gbogbo wọn lànábì wọn a kàn gbà wọn gbọ́ pẹ̀lú bọ́lọ́run ọba ṣe fẹ́ ká gbà wọn gbọ́ òun náà ni pé òjíṣẹ́ ńlá Muhammad òun náà làṣíwájú ayé aṣíwájú alkiyama láàrin yìí àwọn àkíyèsí kan bẹ tó ṣe pé ó ṣeé ká padà sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni alishkalat hmm. wàlìjàwábù alayha hmm. Hmm. àwọn ọ̀rọ̀ kan tí ẹlòmíì máa ń rò pé bóyá ah, ọ̀rọ̀ yìí bò la ṣe fẹ́ dá bò la ṣe fẹ́ pàápọ̀ bò la yànjú ẹ̀ àwọn ọ̀rọ̀ kan fẹ́ ta nínú ẹ̀ òun náà ni wípé ṣé anábì báwọn Yahudi torí báwọn Yahudi ń gbà ló fi gbà á ni àbí nǹkan yìí jẹ́ òfin ọlọ́run ọba direct kanabi tó sọ ọ́ di òfin fún àlè umma nabi aleyhi salatu wa salam mo rò pé inú àwọn ọ̀rọ̀ ìrújú tí àwọn kan máa ń tí wọ́n máa ń tí wọ́n máa ń tí wọ́n máa ń ṣe ìsára rẹ̀ rí tí wọ́n máa fọn kápẹ́ à ṣé sáwọn tẹ Yahudi náà ni mm. rárá o kò rí bẹ́ẹ̀ o ó ṣe ṣe kọ́rọ̀ wáyé lórí eléyìí inshallah ta'ala ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdìsí tó rinlẹ̀ nínú sọ̀hìhẹ́ì tí ìyàwó Aisha ní kánàtì Quraysh tasumu yawma Ashura Quraysh gan filijahiliya wọn làwọn ará Quraysh yẹn làwọn kèfèrí Mákà náà àwọn gan máa ń gbààwẹ̀ Ashura yìí ìyẹn ni pé ọjọ́ kẹwàá ní oṣù Muharram hmm. lásìkò jahiliya. وكان النبي صلى الله عليه وسلم صومه في مكة kódà níbi náà ti gbà ní maka nígbà tó ṣe pé ń tọ́ bá táwọn ará kùrẹ́ṣì ń ṣe nù títí tó fi wá dé madina tó tún wá ṣe déédéé nípa àwọn madina àwọn ará yahudi madina náà ń ṣe kínni àwọn náà ń gbà. níbi tí ọ̀rọ̀ ti lè fẹ́ díjú fẹ́lómi ni pé ó sì jẹ́ pé àwọn yahudi àwọn kùrẹ́ṣì àwọn ń gbà sáwọn náà ń gbà ní àbánábí náà ti ń gbà tẹ́lẹ̀ ní àbígbà tó dé Madina gàgà ní gbígbà rẹ̀ eléyìí náà tó àwọn Yahudi hmm. kó tó adìpá ànábì náà ṣe lófin ọ̀rọ̀ ẹlẹ́kẹta tó súnmọ́ kó tún jẹyọ lábẹ́ eléyìí òun náà ní wípé ọ̀rọ̀ tànàbì sọ tó ní la'in aishtu ilal qabil hmm. tí n bá sì ń bẹ̀ o di ọdún tí ń bọ̀ o hadisi abdullahi ibn abbas tó ní làásù mọ́nà àtàásù èmi náà ìsẹ́ẹ̀dì ọjọ́ kẹwàá yìí nítorí fi ọjọ́ kẹsàn-án kún tó ṣe déédéé ọjọ́ àná àtòní níbi tí ọjọ́ kẹsàn-án ti wọlé rè tó fi jẹ́ pé bíyẹn bá fẹ́ gba àgbà pé pẹ̀lú àwẹ̀ ọjọ́ òní kó gba lọ́jọ́ àná kó sì gba lọ́jọ́ òní mm. tán eléyìí náà gbàwó la nábì sọ̀rọ̀ yìí. Mm, mm aleyhi salatu wa salam síbi ọdún mẹ́wàá ọdún mẹ́wàá nànàbí ló Madina ó sì wá jẹ́ pé last year mm, tó bá wá ní tó ní tó bá dọdún tí ń bọ̀ wọ́n gbà tọdún tí ń bọ̀ wọ́n padà wá dé bá nàbí láyé ṣùgbọ́n ṣe ọlọ́run bá fi ọ̀rọ̀ lẹ̀ pé tí n bá bẹ o tọ́nà bá ní máa bẹ o tí mo sì sẹ́kù dọdún tí ń bọ̀ o ń gba ọjọ́ kẹsàn-án àsọpẹ́ bíbá yìí ní ọjọ́ kẹsàn-án ti wọlé ìgbà wo lànàbí dé Madina ìgbà wo lọ sọ̀rọ̀ yìí hmm. nínú àwọn ìrújú kan tó tún yẹ kó tún káwọn èèyàn tún tí wọ́n tún máa ń ṣe ìsáárà tí wọ́n máa ń fọ́nká lábẹ́ ọ̀rọ̀ yìí àbí tí wọ́n máa ń wú jáde òun náà ni pé oṣù wo ní anabi dé Madina rọ̀bíru al-awwal gẹ́gẹ́ bí riwaya tàríkìyà ẹ̀rí oṣù rọ̀bíru al-awwal lànàbì dé Madina muharram ó sì ti ṣíwájú oṣù rabiul awwal abdullahi ibn abbas sì ní qadima nabiyyu sallallahu alayhi wa sallam ila madina anabi dé madina ó wá rí àwọn yahudi wọ́n ń gbàwẹ̀ yìí ó sì wọlé lóṣù rabiul awwal ṣégbà tó wọlé ní àbíkínì túmọ̀ ọ̀rọ̀ yìí náà àbítọ́dún mi àbítọ́dún mi hmm. asante so bó ṣe rí nù torí pé ńgbà tá a máa bó tiẹ̀ jẹ́ pé inṣàlá ó ṣeé ṣe ká tún ká pàkíyèsí sí eléyìí náà nínú àwọn ìṣkàláàtì tí wọ́n máa ń ṣe ìsára èyí tó tún súnmọ́ tó tún jọ òun náà ni tó ní ṣe pẹ̀lú wípé adífu sálámà ibn al-akwa radiyallahu ta'ala anhu tó ní ànábì nígbà tó dé madina tó di pé ó ní káwọn máa gbàwẹ̀ yìí ó wá gbé àwọn èèyàn dìde wípé ká máa lọ pé rọ́júlá mi bẹ̀ ní aslam ìyẹn ní pàlọ́ sọ́làm ó ní káwọn máa gbàwẹ̀ yìí. àwọn ọmọ kéékèèké gan àwọn wá ń tírénì wọn ó ní tó máa ti wá ń sunkún àwọn máa fún wọn ní nǹkan ṣeré ká má fi sunkún kó fi dilẹ̀ ṣú torí wọ́n rí i wípé kọ́dà àwọn ọmọ kéékèèké àwọn sì tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ọjọ́ òní ọjọ́ àwẹ̀ ni o láàrin yìí ó sì wá jẹ pé ṣé ọ̀ràn yẹn lápè ni hmm. kò padà wá jọ́ràn yẹn mọ́ gẹ́gẹ́ bí ẹgbà wa mi náà tó wá nínú hadithu abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu tí ọ̀kan nínú àwọn al-ashas ibn qais nínú riwaya al ó ní ashas ashas ibn qais ọwọlé ti abdullahi ibn masoud ó wá jẹ ọjọ́ kẹwàá báyìí hmm. abdullahi ibn masoud wá ń jẹun òun jẹun jẹ ah, kìnìyàn wá bá ọmọ kéwù rẹ̀ yìí ní ẹ̀wọ̀n ìpè ah. yá abba ah. abdulrahman afáwa anakumla ẹ ń jẹun lọ́jọ́ òní ni hmm. abdullahi bá ní bẹ́ẹ̀ ni kí ló dé ó òní lọ́jọ́ kẹwàá oṣù muharram abdullahi wá ní bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ọ̀ranyàn ló jẹ́ ọ̀ràn yẹn ni ṣùgbọ́n létà ó ti kó ó ti ó ti kó bẹ́ẹ̀ hmm. fọkàdé toric hmm. wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti ní àfilẹ̀ tọ́ gbólóhùn wọ́n ti yọ̀ǹda rẹ̀ yìí hmm, ṣé wọ́n yọ̀ǹda pé èèyàn ò ní gbà mọ́ ni àbí yíyọ̀ǹda wípé kì í sọ̀ràn èèyàn mọ́ ẹni tó bá wù ní kó gbà ẹ̀rí tó bá lágbára kọ́dà nínú síyàkù hadithi yìí ibn masiri wa sọ yìí pé wà ń kúńtà tó báyìí pé wọn náà gbàwẹ̀ fàátún ọjọ́ máa bọ kájọ jẹ́ tó o bá gbàwẹ̀ tó túmọ̀ sí pé òun náà fẹ́ ó mọ̀ pé ẹni tó bá ń gbà ẹjọ́ gbà ẹni tó bá ní ìran kan sọ ibn tó ṣe bóyá lẹ́kọ̀ọ́ kan kéèyàn fi mọ̀ pé yìí kó bá a dàbí ìgbà tó ṣe pé ọ̀ràn yẹn ǹjẹ́ gbígbà rẹ̀ ṣé ọkọ̀kọ́ jẹ́ ọ̀ràn èèyàn ní kọ̀padà wá jọ́ràn èèyàn mọ́ eléyìí náà ní bó ṣe rí náà nù wọ́n ti pa ìjọ́ràn èèyàn rẹ̀ rẹ́ ṣùgbọ́n sì ṣẹ́kù nínú àwọn ọjọ́ tí yẹn máa fi ń gbàwẹ̀ tí fi rújú rẹ̀ ọlọ́run tí fi rẹ̀ sàn níwájú ọlọ́run. àwọn ìṣkàláàtì mẹ́rẹ̀ẹ̀rin yàbí márààrún yìí ó ṣeé ṣe inṣàlá ẹ̀jẹ̀ àkàrà rẹ̀ àlesọ tásìkò bá ṣẹ́kù á dáhùn rẹ̀ tó lè gbà wá lásìkò. wàhálà bẹ́ẹ̀ ti kọ̀ wá fínú. naam. afẹ́dé mọ́mú kọ̀ wá fínú. naam. yóò gbé ní ìṣìkàlá àti ọ̀la ìbá yìí. yóò yóò bá àwọn àwọn ṣe àìbá yìí ìbéèrè gan ó lè táyè bá sí fún béèrè. ṣe gbogbo ń tà sọ yìí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ náà ti mọ àwùjọ àsọwà bó ló ń jẹ́ sí òótọ́ ń bẹ̀. ṣùgbọ́n ànídébẹ̀ èyí tí ó jẹ́ orígun ẹlẹ́ẹ̀kejì tẹ́fẹ́ káyà sí. Hmm òun náà ni àṣejù àtàṣe ètò hmm. bóyá tá a bá fi mọ́ ń bẹ̀ yẹn á wà hmm. padà síbi àwọn ìṣìkàlẹ̀ àti insha Allah ta'ala. àkọ́kọ́ náà ẹ̀yin arúsìn olúwa ẹ̀jẹ̀ á lọ mọ̀ wípé kò sí ìlànà kan ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ló sọ bẹ́ẹ̀ hmm. ó ní kò sí ìjọsìn kan tọ́lọ́run ọba ṣe lófin àfi jẹ́ pé ṣètánì ọ̀nà méjì ní fi mú àwọn èèyàn okùn méjì ní dẹ́lẹ̀ hmm. okùn àṣejù àti okùn àṣetò hmm. èyí tó bá wá rí àwọn èèyàn gbámú bẹ́ẹ̀ ni hmm. tó bá tíráì àṣejù tó bá di pé kò mú tọ̀hún yóò ṣe yóò handù rẹ̀ níbi àṣetò gbogbo ẹni tọ́lọ̀ bá wá là òun lẹ́ni tí ó ṣe déédéé èèyàn sì lè ṣe déédéé Hmm. àfi kó wà lórí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi abdul salatu wa tamu taslim hmm. àti báwọn ẹni rè lánàá bí wọ́n ṣe ṣe tọ́lọ̀ fi yọ́nú sí wọn. bẹ́ẹ̀ ló wá rí níbi àwẹ̀ yìí hmm. ọ̀gbẹ́ ọjọ́ kẹwàá yìí àṣejù ń bẹ́ẹ̀ òun níbi tẹ́ pàkíyèsí sí lẹ́ẹ̀kan nípa àwọn kan ṣàṣejù àwọn kan ṣàṣe ètò àwọn wo láṣejù àwọn olùaláṣẹ ètò ìkíní kejì wọn àwọn kan mú ọjọ́ yìí hmm. gẹ́gẹ́ bí ọjọ́ ìbànújẹ́ wọ́n mú bí ọjọ́ ìbànújẹ́ hmm. wọ́n sì níjọ́ yìí àwọn ọmọ arántí ni pé ọjọ́ ìbànújẹ́ ni ọjọ́ ìsunkún hmm. ọjọ́ ìdọ̀tí ọjọ́ ẹkún ọjọ́ ìnara wọn káwọn máa fọ́ra wọn mọ́lẹ̀ káwọn máa yí mẹ́rẹ̀ káwọn máa sára àwọn lọ́yọ̀ àdá káwọn máa nara àwọn nàkúnà káwọn fi ẹkún káwọn fi hàn ìbànújẹ́ gbogbo ọ̀nà táwọn bá lè fi pé àwọn nǹkan ṣe àwọn o òfò dé bá wọn o hmm. káwọn fi hàn wọn wá gbà wípé ìsàfihàn ìbànújẹ́ yìí ẹ̀sìn ni lọ́dọ̀ tàwọn níwájú ọlọ́run ẹ̀sìn ni ọjọ́ àyájọ́ ìbànújẹ́ làwọn yọ ọjọ́ ọjọ́ òní dà hmm. pé àyájọ́ ìbànújẹ́ àwọn hmm. wo làwọn ẹni yìí àwọn náà ni àwọn shia àràfẹwà hmm. àwọn tó ṣe wípé wọ́n máa ń pera wọn ní ahlul bayt pé àwọn ni àwọn ń jẹ́ ara ilé ànábì àbáwọn làwọn súnmọ́ àbáwọn làwọn wà lórí ìlànà àbáwọn làwọn nífẹ̀ẹ́ àwọn ará ilé òjíṣẹ́ ńlá Muhammad aleyhi hmm. salatu wa salam èyí tá pè àkíyèsí sí láàyè yìí torí gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jìnnà sóòtọ́ ni irọ́ hmm. lásán hmm. ṣètánì òun ló yé ló yé sí ó yé sí wọn ó yé sí àdìsọ́kàn wọn ó yé sẹ́sìn wọn ó yé sí ìgbésí ayé wọn nǹkan yìí ti wá bẹ̀rẹ̀ tipẹ́ o kò bẹ̀rẹ̀ o kò bẹ̀rẹ̀ ṣùgbọ́n pílẹ̀ ìyà ọjọ́ òní gẹ́gẹ́ bí ọjọ́ bànújẹ́ nítorí hmm. òun náà ni mọ́kítàlì hussein hmm. ibn ali sibti rasulillahi sallallahu alayhi wa sallam sàbẹ̀ dáadáa yìí hmm. sàbẹ̀rẹ̀ ọmọ ọmọ òjíṣẹ́ ńlá muhammad hussein radiyallahu ta'ala anhu tí wọ́n pa ní ààyè kan tí ó súnmọ́ Karbala ní min ardi al-Iraq mm. àwọn tó pa. ẹ̀já pè ṣe táwọn yóò fi gbọ́ min ardi Iraq ẹni min ardi Iraq àwọn yóò máa gbọ́ yìí bá. ní ilẹ̀ Iraq náà ní ilẹ̀ <laughs> mm. Iraq mm. kí ló ṣẹlẹ̀ kí sì ni tó bí àwọn ṣẹlẹ̀ yìí àwọn ogan ló sì pa mo rò pé tọ́pìkì kan lélẹ́yìí ká má tún ṣe ìrọ́dùn lè ṣkáàdì ká má tún wọn. a ká falà sí báwọn. ká falà sí kí ló ìṣẹ̀lẹ̀ yìí kí ló fà ẹ̀rí torí pé tẹ́ bá ti rí àwọn èèyàn láyé tán bá ti ń lọ́ mọ́ àwọn ìtàn ìṣẹ̀lẹ̀ hmm. pàápàá jùlọ láti máa fi fa ọkàn àwọn èèyàn hmm. láti máa gbé ọ̀dà níṣẹ́ ọjọ́ òní yìí hmm. lọ́pọ̀lọpọ̀ ibi tí àwọn ìran èèyàn tá a sọ yìí ibi tán wà wọ́n ní àwọn orin orin arò ọ̀rọ̀ arò hmm, kọ́dọ̀ mi àmọ́ wá bí ewì ẹ̀rí wọn ni ó ti wá jẹ́ ọjọ́ tó pa ọmọ ọmọ ọmọ òṣìṣẹ́ ńlá hmm, Muhammad nkankan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo hmm, eléyìí wọ́n fẹ́ fi fa ọkàn àwọn mùsùlùmí torí pé ọmọ ènìyàn èèyàn ò ní jẹ́ mùsùlùmí òdodo kó gbọ́rú ọ̀rọ̀ yìí tí ó sì dákan Kuna náà rò pé bọ́yá àbí tí wọ́n ń sọ yìí àbó hmm. nítumọ̀ nínú ẹ̀sìn ni àbódòdó ni ọkàn rẹ̀ wọ́n fà á pé à lóòótọ́ ni àwọn olówó aṣèlú eléyìí nǹkan kan hmm. a jẹ́ pé wọ́n wá padà líǹkì ọ̀rọ̀ yẹn mọ́ gbogbo àwọn tí ń bá ń gbàwẹ̀ lọ́jọ́ òní hmm. wọn ní ẹ ń gbàwẹ̀ ẹ ń ṣe ìṣèjì ìjọsìn kọ́lọ́kàn ìpíntọ́kàn ni ìbànújẹ́ so wọ́n tún máa wá ń sàn míì àdébẹ̀ òun náà hmm. torí pé dínú lọ́hí hmm. òun náà ni alḥaqu wal insaf ẹ̀sìn ọlọ́run òun náà ni ká ṣe déédéé hmm, ká sì sọ ètò jẹ́ ojúlówó òdodo láfi ní ọ̀rọ̀ yìí ọ̀nà méjì ló gbà wá àwọn aláṣejù ń bẹ àwọn aláṣẹ tó ń bẹ àwọn aláṣejù làwọn eléyìí tó ṣe pé ọjọ́ yìí wọ́n yà sọ́tọ̀ bí ọjọ́ bànújẹ́ nítorí wá ṣẹlẹ̀ yìí lóòótọ́ ni nínú oṣù muharram ọjọ́ kẹwàá ní ọdún sixty one mm. alhijiri mm. òun ni wọ́n ṣòṣèdá hussein mm. ibn aliyi sibti rasulillah ibn abi talib òun ni wọ́n pa ali ẹni wọ́n pa hussein ọmọ ali ti wọ́n pa ọmọ manabi ọmọ ìyá fatima radiyallahu ta'ala wa ani sahabati ajma'in ṣùgbọ́n béèrè kan tí ó wọ̀ kọ́kọ́ wà ní pé kan tó kó tó kan Hussein yìí àìmọye àwọn tí wọ́n pa tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ rí hmm. nínú Islam nínú ṣẹlẹ̀ nínú gbèsè ayé nínú. àìmọye ọjọ́ kan náà ni ó ṣe ni ó jẹ́ ọjọ́ tíṣẹ̀lẹ̀ ọjọ́ kan lọ́jọ́ hmm. ọ̀bànújẹ́ lẹ́sìn ni hmm. kí ló dé tí wọ́n mọ́jọ́ ali hasani ńkọ́ ṣebíjọ́ kan ló wọ́n yanjú ẹ̀ kí ló tí mọ jọ́jọ́ ọ̀bànújẹ́ hmm. irú ẹ̀ wá lọ tó bá ṣe pé èèyàn kan nínú ẹ̀sìn gbé a ọjọ́ tí kìíní ìṣẹ̀lẹ̀ àmọ́ wa rántí ẹ̀ àmọ́ wa mú un gbé bí ọbọ̀ yóò bànújẹ́ máa ṣe ra yín léṣe ẹ máa rìnrìn kùnrin ẹ máa rìnrìn ọ̀bùn ẹ máa sorin àrò ẹ máa wọṣọ dúdú ẹ máa wí nǹkan míì wọ́n tún wá ní àwọn aburú mi wọ́n tún máa wá sọ̀rọ̀ ìṣépè lé àwọn ẹni rè tán ti lọ nínú àwọn sàbí ànábì wọ́n tún wá ní àwọn àdáparọ́ hmm. wípé àwọn tó pa á Hmm. àwọn báyìí báyìí ni o àwọn báyìí ni kẹ́síbá wọ́tò rọ̀ nírọ́ tí wọ́n pé gbogbo kínní yìí wọ́n kà láfàkọ̀ rẹ̀ náà hmm. wọ́n kà tòrọ́ jọ tó gbogbo ẹjọ́ wọ́n sì ń fi nǹkan yìí wọ́n ní lákọọ́lẹ̀ nínú ìwé tí wọ́n gbàgbọ́ àtàwọn tó ṣíwájú wọn hmm. nfa tó bá ṣe pé aráyè nàrà tán ni ń nínú àwọn àwọn àfa àwọn tó ṣíwájú àwọn táwọn náà sọ pé èèyàn gbàwé ọjọ́ òní nínú wọn hmm. ṣùgbọ́n àwọn kan gbà wípé ọ̀wẹ́ ọjọ́ òní yìí o àwọn fi ń rántí wípé ọjọ́ náà ni wọ́n pa Hussein ni hmm. ṣùgbọ́n tí wọ́n ń gbà wọ́n ń gbà hmm. àní lè dé gbogbo àdúgbò yẹn níbi tá a fẹ́ lò òun ni pé ìgbàwé ọjọ́ òní ẹ̀sìn ni ìbànújẹ́ mú ọjọ́ kan gẹ́gẹ́ bí ọjọ́ ìbànújẹ́ nínú Islam kò síbi tẹ̀ ti lè rí kò sákọlẹ̀ fún nínú mm. tírà ọlọ́run kò sákọlẹ̀ fún nínú ọ̀rọ̀ jíṣẹ́ ńlá mm. muhammad mm. kò sápẹ́rẹ́ kò sápẹ́júwe kan nínú àwọn sàábé ẹ wo ọjọ́ tó ń ṣẹ́ ńlá muhammad kò láyé ọjọ́ monday tó bá ṣe pọ́jọ́ kan bẹ tí èèyàn máa mú èèyàn máa fi ń sẹ̀sìn pé ọjọ́ ìbànújẹ́ ni ọjọ́ ìlọ́yẹ kó jẹ́ ẹ̀wùjọ́ tí abubakar radiyallahu ta'ala anhu ẹni tó lóore jù nínú àlùmọ̀ yìí lẹ́yìn ànábì ọwà bí ìyàwó Aisha oníṣọ̀ràn hmm. tí ìjọ òun lọ ànábì kú láyé ná hmm. ìyàwó Aisha ní ìjọ Monday ni hmm. òun náà ni wà arju an amúntàfì ọjọ́ òun lèmi náà kà kọ́ lọ́n kó mú mi lọ wàláhì ìjọ Monday sì ni Abubakar sì kú láyé ìjọ Monday Abubakar ìjọ Monday síwájú ẹ̀ ànábì wa Muhammadu alayhi salatu wa salam. ọwọ́ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ síbọ́jọ́ kan ni Nuhu kò láyé ọjọ́ kan ni Musa kò láyé ọjọ́ kan ni Ibrahim kò láyé hmm. ọjọ́ ọjọ́ kẹ́hìn wá mú ọjọ́ kan wípé ọjọ́ yìí òyìn máa fi rántí ìbànújẹ́ kó sí ọjọ́ sàṣẹlẹ̀ ńjọ́ kan náà ọjọ́ méjèèjì náà ni ti wá rí i pé ọ̀yájọ́ yìí èèyàn gbọ́dọ̀ máa tún sọ ọ́ di ìrántí kan fẹ́nìkan eléyìí ò kò sí torí pé anabi sàlám ó jẹ́ àmọ́ wípé òun àti hasan eh, hasan àti hussein wípé hmm, àwọn náà ní sayyida shababi ahlil hmm. janna àwọn náà ní àwọn aṣíwájú nínú àwọn ọ̀dọ́ àlìjanna ipò wọn ò dínkù gbogbo ẹni tí ń ṣe nǹkan míì lọ́nà tí wọ́n fi ń lẹ̀ mọ́ ṣetánì ni o àwòrán ṣetánì ni ìlànà èṣù ní èṣù ló sílẹ̀kùn ara rẹ̀ èṣù ló sílẹ̀kùn lẹ̀ eléyìí ò ní kankan ṣe pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad tọ́ ìran kan làwọn eléyìí oríṣiríṣi ẹlòmíràn ni wọ́n máa ń sára wọn ládàá wọ́n máa ń bu yẹ̀pẹ̀ jẹ́ wọ́n máa ń yíra wọn sí mm, kòtò mm. wọ́n ń ṣe kinní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí wọ́n tún láwọn kan sunkún sunkún sunkún mm. wọ́n tún ní wọ́n kójọ wọ́n tún ní wọ́n ní orin arò wọ́n tún ní wọ́n àpè láwọn ẹni rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n tí wọ́n gbé kalẹ̀ ní àárọ̀ wọ́n rọ̀ lọ́wọ́ ara wọn wọ́n sì láwọn fi ń súnmọ́ lọ́hùn bídí àlélẹ́yìí ìbínú ọlọ́run lélẹ́yìí hmm. nǹkan tẹ́ ń ṣe yìí ná munkarat ẹ̀tún wa ní tataqarrabuna biha ila Allah hmm. òun lẹ́ láti ẹ̀tún fi ń sìn lọ́hùn bó náà ti rélẹ́yìí ṣùgbọ́n o ṣètá ni ó lérò Hmm. òun ò lérò ìran kan lélẹ́yìí ìran ẹlẹ́ẹ̀kejì hmm. níbi àṣẹ ètò hmm. òun ni àwọn tó tún wá sọjọ́ ìdọ́jọ́ ayọ̀ ọjọ́ àjọyọ̀ ọjọ́ dùnú àwọn ẹni tó ń ṣerú eléyìí ìpìlẹ̀ wọn ibi tó ti wá àdéhùn kò ṣe ètò fẹsẹ̀ rìn lẹ̀ pé man wasa ala iyalihi yawma ashura wasa allahu lahu dunya wal akhirah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo pé gbogbo ẹni tó bá tẹ̀ra alẹ̀ mm, tó ṣe dáadáa fáwọn ará ilé ẹ̀ tó tó jọ aṣọra mm. tó bá ṣe gbá tó ṣàwò ọlọ́wọ́n bọ́ yóò gbà láàyè mm, láyé àtàlùkìyàmọ̀ aa ah. ah, irọ́ ni o àdìsí o fàbú ni o irọ́ ni o irọ́ ni o gbogbo orú eléyìí àbẹ́ni tó bá ṣe sàárà báyìí níjọ aṣọra àbẹ́ni tó bá ra aṣọ fáwọn ọmọ ẹni tó bá tún wá lé tìró ẹni tó bá tún wá lé xidob tó tún ṣe làálì tó tún gbogbo àwọn gbogbo tí wọ́n kó jọ àgbélẹ̀rọ ni mm-hmm. kò sí ẹ̀rí ẹyọ kan irọ́ lásán mm-hmm. al-ahadithu mm-hmm. al-masnu'a al-mukhtalaqa ala rasulillah al-mukhtar ala ni o kò rinlẹ̀ kò yàn ṣọ́ra. Mm-hmm. eléyìí o ti wọlé tiẹ̀ ọ̀rọ̀ o ti wọlé ti pẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń kásẹ̀ ńlẹ̀ ni mm-hmm. eh, ọlọ́run bá kójọ kásẹ̀ ńlẹ̀ tán eh, ọlọ́run bá kójọ kásẹ̀ ńlẹ̀ ìgbà gbọ́dọ̀ wá jẹ́ ẹ̀kọ́ fún eh, yẹn ẹ̀sìn lọ́yọ̀ kọ́ jẹ́ ẹ̀kọ́ fún yẹn kọ́ jẹ́ tají eléyìí ò sínú lànà nábì káwá ya ọjọ́ òní mm. káwá ya bóyá ní àwọn míì wọn àtúnwá dà pọ̀. Mm wọn á ya ọjọ́ òní mm. wọn làwọn fi gbàwẹ̀ àmọ́ tó bá wá di lálẹ́ mm. wọn à ní ọ̀yà ẹkúnjẹ wá ẹkú gba ọmọ kéékèèké wá ẹ ṣàjọyọ̀ ẹ ṣe ọ̀tọ̀ ni ládàá kéèyàn sí mm. àwọn aláwẹ̀ lẹ́nu o orí eléyìí ń bẹ lọ́tọ̀ orí orí ńláńlá sí ni bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń gbàwẹ̀ lónìí ah, ẹ̀jẹ̀ mi yóò dáná fáwọn èèyàn mo nídìí àwọn tí ó ní ọjọ́ òní mo fẹ́ tú wọn lẹ́nu kéèsì ọ̀tọ̀ nu mm. kódà bí ò jẹ́rú ọjọ́ òní kọjẹ́jọ́ mọ́ndé ẹlòmíì ń bẹ mm. ó lè ọlọ́run gbà láàyè tẹ̀gbẹ́ gbogbojọ́ àlàmísì mm. gbogbojọ́ àtìní yóò gbé làbídùn yóò gbé nǹkan sínú lọ mọ́sálásí ọ̀sà fi ń jẹ̀ran kóhun ní ládàá àbí fi ń jẹ̀ran kọ́ máa fi rán èèyàn létí pé iṣẹ́ olóore ń bẹ lọ́jọ́ òní eléyìí ń iṣẹ́ ládàá ni lọ́tọ̀ bí yẹn abárẹ́ni tó ṣerú ẹ̀ nírú ọjọ́ òní pàápàá jùlọ ọjọ́ tí èèyàn ń ran kàn kọ́lọ́wọ́n ọba kó ṣàforíjì yẹn tó bá gbàwẹ̀ yìí bó ṣe tọ́ bó ṣe yẹ kó ṣàforíjì yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀ láwọn kùjẹkùjẹ lẹ́yìn ọdún kan sẹ́yìn ọ̀tọ̀ lèyí hùn àmọ́ ká wá sọ́dà ayẹyẹ káwọn èèyàn pé kí wọ́n pé ságbo lé àbágbó ta àbí aṣọ kan wọṣọ kan múra kan ṣe gbá ọyẹ múra ẹ múra ẹ wọṣọ fáwọn ọmọ ẹ dirí fáwọn ọmọ ẹ gẹfìlà fáwọn ọmọ ẹja lọ kójọ láàyè kan eléyìí kò sí ti ń jẹ o kò sí ti ń jẹ o kéèyàn ṣọ́ra ọ̀nà méjèèjì òun ni shaitan ló gbà wọlé hmm. èyí tó wá jẹ́ ìlànà òdodo òun náà ni ibi tá a ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ká gbàwẹ̀ bẹ mùsùlùmí kó sì ran kan oore hmm. síwájú ọlọ́run pé ọlọ́run ọba gbà níjọ́sìn eléyìí ni àwọn ntí a lè sọ níwọ̀nba ṣé ká padà sí àwọn ìkànnì àwọn ìdí kọ̀rọ̀ fi tọ̀ <laughs> àbí ká má jọ kọ̀rọ̀ fi lónìí ká má jọ lónìí bárakàlá fíkún aláwọ̀ sẹ́lẹ̀ sàn jazakumullahu khaira bárakàlá fíkún assalamu alaikum àìṣe ọlọ́run bá sẹ́lẹ̀ sàn pẹ̀lú àlàyé kúkúrú yìí tẹ̀sí làwọn lọ́yẹ̀ mo sì ṣe pé pé àwọn kan tẹ́ sọ yìí ó jájọ́ jìṣẹ́ lómi àwọn tí ní a máa ṣe káyọ́káyọ́ mọ́ àwọn tí ní a máa ṣe Ah, bẹ́ẹ̀ làwọn ẹni tó ti jẹ́ aláṣejù náà ń kà á ah, ìjọ tí ọmọ ọmọ ànábì kú kí ẹ máa hmm. ah, eh, mata abadina allah subhanahu wa ta'ala bilhuzn wa ta'assuf hmm. eh, bilmatan náà wọn sẹlẹsẹ wọn á máa sin káàdúró agbọ́n ìtànàbíwá muhammad sallallahu alayhi wa sallam òun láti jèrè láyé láti jèrè alkiyama àbí allah subhanahu wa ta'ala gbogbo àwa tí ọlọ́run ní kò ní bá wa láyé kò bá wa láyé lọ́njẹ́ asọ́pọ̀lọpọ̀ rẹ̀ láyé kò sì gbogbo àwọn tí gba àwọn tí wọ́n sì ń gbà wẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kó gbà lẹ́sìn fún wa mhm. kó fi sún dáadáa ṣẹ́wà o kọ́nà balẹ̀kọ́lá kó sàmójúkú ẹ̀ṣẹ̀ wa fún wa òfìríjì wa ìta ṣe ìta màmá ṣe ìta màmá ṣe ó kéré ó tóbi kò fìríjì wa o wá sí wọn lọ máa rìjẹ́ náà náà a sì ojú òpó lẹ̀ ní sí insha Allah ta'ala nọ́mbà tí a máa pèsè náà ní seven zero zero three one five zero one two five six zero zero zero three one five zero one two five six nọ́mbà tí a lè máa pèsè nìyẹn náà kúrò di pé tọ̀kọ́lù àkọ́kọ́ ti wọlé. náà. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀kọ́ rẹ̀ ìṣòro náà ń gbà nígbà tó bá ti ní sádà. Àmín àmín. Ẹ dákun lọ́rọ̀ táwọn dòkítọ́rù ń sọ lẹ́ẹ̀kan pé hmm. ọjọ́ Mọ́ndélà hmm. náà ti jáde láì. Ipe ìgbà títẹ ìdí náà Abubakar ìdíyà ńlá wa Aisha àpéjú. Ọjọ́ tọ́nà ọba àwọn ọjọ́ kan sì ń bẹ ẹgbà wá wá wípé béèyàn báyìí kú ní ọjọ́ náà hmm. àbí lóòrùjọ́ náà ọlọ́run bó ṣe àforíjì fún yàn òun náà ni àdìsí yẹn wà nù Sahih ibn Hibban hmm. lálẹ́ hmm. Hmm. ọjọ́ jimá abọ́jọ́ jimá tó bá jẹ́ mùsùlùmí òdodo lẹ́yìn ẹ̀rí tó wáyé kéèyàn wá da ìyẹn sàlẹ́sà pẹ̀lú ìran kan pé yẹn ń rò pé bóyá ikú lòjọ́ òun ó ní ẹ̀ṣà kan lọ́tọ̀ ó ní rízìn tọ́lọ́wọ́n bá fi sa ọjọ́ Monday fún ṣẹlá Muhammad. Mm -hmm ó ní reason táwọn bọ́kárì fi ní tọ́ ọjọ́ iná ló wù òun pé mm-hmm. téèyàn bá wá tọrọ rú ẹ̀ ṣé títọrọ òun ni kókó ni torí pé èèyàn padà hmm. yóò padà bí àwòrán mi èèyàn fẹ́ máa rò pé gbogbo ẹni tó bá ti kú mọ́ndé a jẹ́ pé ẹni ìtẹ́wọ́gbà ni wọ́n yóò bí àwọn àtúmọ̀ mi sòmù rò pé ètò tó bá wá ṣe pé nǹkan yìí ó ní ìtumọ̀ ni àbá rí àwọn orí pa. Hmm. lọ́dọ̀ àwọn ẹni àná tó hmm. èyí tí Abubakar ṣe èèyàn sọ pé nínú àwọn ẹ̀ṣà hmm. tí Abubakar tó fi jẹ̀rán ẹni tó súnmọ́ jù nínú ẹ̀dá àtẹni tó súnmọ́ jù nínú ẹ̀dá àwọn náà lòjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam gẹ́gẹ́ bí wọ́n ṣe sin lẹ́gbẹ̀ẹ́ ànábi ó béèrè yíyún náà ni pé mo fẹ́ kí n sùn lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ mi wọ́n sì sin sẹ́gbẹ̀ẹ́ ànábi umaru náà béèrè ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá yẹ pé nǹkan yìí nǹkan tí yẹn lè sílẹ̀kùn rẹ̀ lẹ́nu hmm. yẹn mọ̀ sọ pé umaru ọjọ́ wo lòun béèrè hmm. ọjọ́ wo ni ali béèrè hmm. ọjọ́ wo ni usmanu béèrè ọjọ́ wo ni abdulrahman ibn awf béèrè ṣùgbọ́n eléyìí ọkàn jẹ́ pé nígbà míì yẹn lè ní special so bí yẹn bá tiẹ̀ fẹ́ béèrè irú nǹkan yìí kóyàn máa béèrè pé ọjọ́ tí ọba jẹ́ àforíjì ìjọ tá a bá nu ọlọ́run bá pàdé kó sì ṣèdè kó jẹ́ pé iṣẹ́ mm, rẹ mm, mm. ìwà rẹ náà lábá pàdé ẹ ẹ ọba náà ìgbà àti bọ̀tán dáadáa wọlé ilmu inda Allah náà wọ́n fi kàn náà. ẹ máa gbé kọ́ọ̀lù kejì. naam wa aleykum wa rahmatullahi ah. ẹ ṣeun. ẹ táṣọ àti aṣọ àrùn ni mo fẹ́ béèrè. ṣé bí wọ́n bá dáná tí wọ́n ṣàdúrà tí wọ́n dáná ṣé ó tọ́ àbí òtọ́. bí báwo ẹ̀rọ bínú àdúrà kí ni. ẹ pé tí wọ́n bá ṣàdúrà pé wọ́n tọ́gbà àwọn kan máa ń ṣàdúrà nígbà pé ọmọ mú tíra kàdá ni pé àwọn ṣàdúrà rẹ àbí ìrẹ̀kẹ̀ká hmm. tí wọ́n bá ṣe tán tí wọ́n bá ṣe tán náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jẹun gbà. ok ọ̀dà. Okay ẹ ṣeun. àdùpẹ́ irú ìbéèrè yìí bó tiẹ̀ jẹ́ pé èèyàn mọ̀ tuntun náà lèèyàn mọ̀ gbọ́ nínú àwọn aláṣẹ ìtọ́nù gbogbo eléyìí kò sínú lànà òjijì àdúrà wo náà ń ṣe iná kínni iná tí yẹn lè dáná láti sọ yìí pé ẹ̀fà ń dáná fáwọn tí ń gbàwẹ̀ kálẹ̀ fi ṣe ìfitọ́ eré yóò sì ní í ṣe pẹ̀lú ọjọ́ òní gbogbo ọjọ́ táwọn yẹn bá ti ń gbàwẹ̀ náà lèèyàn lè tún wọn lẹ́nu hmm. àmọ́ káwọn ni wọ́n dáná wọ́n tún ṣàdúrà kan wọ́n tún pa òtúbà aṣúra àdúrà aṣúra <laughs> àdúrà tásúra eléyìí ò sínú ìlànà òjíṣẹ́ ńlá hmm. muhammadu òun ọ̀yà pa yányán sílànà nàbì tó bá ṣe pé oore ń bẹ nírú àwọn ìjókòó báyìí ni kọba ti wá látọ̀dọ̀ ànábì kọba ti wá lọ́dọ̀ àwọn sàábé kọba ti wá lọ́dọ̀ àwọn àyímà àbúrò málìkì ò ṣe hmm. àbúrò ànífọ̀ ò ṣe hmm, àmọ́ ṣáfì yìí ò ṣe gbogbo àwọn ẹni rí ẹja hmm, kójọ ẹja kọ ẹja sàdúrà náà ọjọ́ òní gbogbo eléyìí náà ibi tó ti wá òun náà ni àwọn asáwọ̀ ìlànà tí èṣù là kí èsì ìlànà òjíṣẹ́ ńlá Muhammad ọlọ́run bá kọ́ sàtúnṣe wa wal ilmu inda Allah náà. ẹ bá ń gbé ìwọ̀n náà kí ẹ kọ́ọ̀lù mi tó wọlé ẹ bá ń gbé kọ́ọ̀lù náà. naam. wa aleykum salaam tula. ẹ dákun irú iná tí wọ́n dá yẹn for example ní ìsìn wa mọ̀ pé nǹkan tó ti pe níyàn tó wá gbé oúnjẹ yẹn wá wọn ni síyàn láti family house ẹ dákun síyàn bá ju oúnjẹ yẹn síyàn lẹsẹ àbíyàn. ẹ ṣeun oúnjẹ káyókáyó. ok mm. tí ẹ kéèyàn ò ṣe ni pé kéèyàn jẹ́ kí wọ́n mọ̀ mm. so irú ẹni tí wọ́n gbóúnjẹ wá fún náà mm. bóòlù ló ń tọ̀ ọ̀hún náà ṣé kò ṣàlàyé kò jẹ́ kí wọ́n mọ̀ pé irú nǹkan báyìí yóò jẹ́ kéèyàn kéèyàn mọ̀ pé ah, irú oúnjẹ yìí kò nípìlẹ̀ oúnjẹ káyókáyó. Hmm. wọ́n bá gbé fún yẹn ní èmi ìjẹ̀rú àwọn oúnjẹ báyìí hmm. nǹkan kan sọ oúnjẹ òun o àmọ́ níyàn tán fi ṣe òun ó ti hmm. sọ di nǹkan tí ó ti sọ di nǹkan tí nǹkan ṣe oúnjẹ tán ṣe ráìsì eh, ni àbí àmàlà ni àbí kíní àmàlà ni àbí àbókèlè àbí sẹ̀mó àbí kíní kan wọ́n á lóúnjẹ aṣúra ni ìwọ níjó oúnjẹ aṣúra mo ti ṣínú ìròǹjẹ yìí jẹ́ ká mọ̀ ewu tó tún wá wà níbẹ̀ ni pé bí èèyàn bá gbà lọ́dún yìí wọ́n tún gbé wá lọ́dún mi àmọ́ tí bá ti mọ̀ pé rárá èmi ẹ àwọn oúnjẹ yìí kò nípìlẹ̀ mm. ètò lóore ni kéèyàn jẹ́ kí wọ́n mọ̀ kéèyàn jẹ́ kí wọ́n mọ̀ èmi jẹ́ o kéèyàn sì gbìyànjú ètò bá lè rí kọ́ kó kọ́ kó sì ṣàlàyé fún wọn pé gbogbo tá à ń ṣe yìí ò nítumọ̀ ṣebí ládàá là ń fẹ́ mm. ṣe bóore ni ṣe bẹ́sìn ni mm. eléyìí níbo la fẹ́ fi tì sí ìlànà Muhammad alayhi salatu wa salam lọ́kùnrin ọ̀fẹ́. ṣé àwọn ìṣìkà láti yẹn. ẹ náà ìṣìkà láti ẹ̀kọ́ ìbéèrè kan bẹ tí àwọn yẹn ń béèrè nípa ìjẹ́ ìjọ tá a mú muharram muharram first ìjọ tuesday tó tún rìn lẹ pé àtúmọ̀ ṣe ayẹyẹ fún ọdún tuntun ni lè níjẹjọ àṣẹ programu jẹjọ. àṣe àlàyé pé àwọn ìbínú àwọn ọ̀gọ̀ táwọn yẹn ń béèrè púpọ̀ ni ṣé ó tún wá pé àti máa ń sa ẹyẹ fọ́lù tuntun ìjìrà ni. ẹ rí i pé hmm. irú eléyìí wàkíyèsí náà ti wáyé lórí ẹ hmm. láwọn oríṣiríṣi ìgbà wípé ọdún méjì hmm. náà ní bẹ fún mùsùlùmí idu al àti idu al ọdún iléyà àtọdún ìtúnu àwẹ̀ yàtọ̀ sí pé kéèyàn tún wọṣọ kó múra dáadáa kó ṣe ọdún ọ̀sẹ̀ táǹpẹ̀ ní juma káwá ká bẹ̀rẹ̀ ọdún muharram Kama wa wá ṣayẹyẹ àbí máa yan náfìlà àbí máa sẹ́ndì pé happy new muharram kìnnìkan islamic calendar gbogbo àwọn eléyìí wàláhì kò sínú lànà òjíṣẹ́ ńlá muhammad ẹ̀sìn yìí allahu akbar mm. tó yẹ kí mùsùlùmí ọmọ ni pé kó ju kó ju ẹ̀mí rẹ̀ lẹ̀ fẹ̀sìn òdodo mm. kó yàtọ̀ kó jẹ́ pé kí ni wàá ṣe fi wàá ṣe lẹ̀ katajarad hmm. fi ọkàn rẹ lẹ pé ok mi náà fẹ́ wádìí òdodo lọ́kàn mi jẹ́ kí ní ìjọ́lẹ̀tọ̀ kí lọ́ọ́ bá dé kí nípìnlẹ̀ bíyẹn bá lẹ́mìí òdodo in ya'lamillahu fi qulubikum khayran yu'tikum khayran mimma ukhidha minkum bíyẹn bá lẹ́mìí òdodo ọlọ́run ó fi òdodo hàn nítaka nídìí nu gbogbo ọ̀rọ̀ yẹn lómi wà ní ah, kí ló tún wá ṣe káàkan kíra wá káàkan ṣe àníṣe gbogbo nǹkan yìí tó bá ṣe pé èèyàn fẹ́ fi ṣẹ̀sìn ni ibi yẹn ọlọ́run ọba ló lóṣù mm-hmm. òun ló lọ́jọ́ mm-hmm. òun ló nígbà anabi sallallahu alayhi wa sallam òun ló sì fẹ̀sìn rán ó jẹ́ àmọ́ ètò níṣe pẹ̀lú ọjọ́ ètò níṣe pẹ̀lú àwọn oṣù ètò níṣe pẹ̀lú àwọn àsìkò ètò níṣe pẹ̀lú àwọn ààyè ètò níṣe pẹ̀lú àwọn ìgbà pé ìgbà eléyìí tó bá ti wọlé nítorí ẹ̀kẹ́ ṣe ni àsìkò eléyìí kọ́dà ń bi nǹkan míì bẹ́ẹ̀ bá gbọ́n báwọn ẹranko kan bẹ́ẹ̀ nítorí tẹ́ bá ti gbọ́n wọn ní ṣe ni gẹ́gẹ́ bí àkùkọ hmm. gẹ́gẹ́ bí ajá tí máa ń gbó hmm. ẹ wá sọ̀rọ̀ dọ iṣu àkùkọ bá ń kọ hmm. ẹ tọrọ àdúrà nítorí pé lọ́pọ̀lọpọ̀ ó rí ọ̀kan náà màláíkà Ọlọ́run ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn anábì tó wá ń sọ eléyìí bóṣù muharamu bó ṣe wá ṣe pé oṣù kínní kan òun ni ọ̀wá ní sọ pé ẹ bá ti mú ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú kàlẹ́ndà tẹ bá kà ó báyìí lórí káà inna iddata shuhuri inda Allahi ìtàn àṣàrà ṣàhàrà fi kitab òun ká oṣù lọ́dọ̀ ọlọ́run oṣù méjìlá ni ó ti wà bẹ́ẹ̀ nínú tíra ọlọ́run lọ́jọ́ àkọ́kọ́ tọ́lá wọn bá ti dá ayé tó ti pilẹ̀ ayé tó ti pilẹ̀ ayé sánmà àtìlẹ̀ hmm. tọ́ gbogbo àwọn nǹkan yìí ló sì àwọn ọjọ́ tó lápẹẹrẹ àwọn tó gbogbo ẹ̀kọ́ wá sóore kan hmm. nínú oore téèyàn ṣàǹfààní bẹ́ẹ̀ láyé àti lálùkìyàmà àfi ká ànábì ti tọ́ wa níka hmm. kò wá sábúrú kan àfi kò ní àjìnà sí hmm. èyí tó wá dákẹ́ sí kò nídìí kí ẹ̀ máa wá wù nǹkan míì lẹ̀ hmm. máa dá nǹkan míì lẹ̀ gbogbo eléyìí ká mọ̀ pé ẹ̀sìn wa ti pé a sì lè fi nǹkan kan kún bẹ́ẹ̀ bá wá fi nǹkan míì kún òun ló wá tó tó fìràn eh, o eh, eh, eléyìí ò sínú lànà òjíṣẹ́ ńlá Muhammad àyájọ́ ọdún àyájọ́ oṣù àyájọ́ kíkí àyájọ́ lábẹ́ ẹ̀sìn abẹ́ olúwa kọ́mọ́sà fún alágbọ̀yé ẹ̀sìn kó sì fi ẹ̀ṣẹ̀ wa lé déédéé wal ilmu inda Allah. barakallahu fik ètò wa ètò yín ètò fèrè Abdul-Nubuwah òun ni à ń gbọ́ láti iléeṣẹ́ rédíò SBS tọ́dọ̀ àwọn elétò asọ́sọ́tò Darul Bayan wa Tibiyan Darul Bayan wa Tibiyan Islamic Foundation létò kalẹ̀ sí ìlú Ìlọrin èmi ọmọ yáyín Khalil bin Ahmad bin Abdallah al afasha gaya àti àwọn doktor abdulmumin abubakar eléyìlá à ń dágbé pẹ̀lú gbólóhùn subhanaka allahumma wa bihamdik ashhadu ila la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. kú lílọ bíbọ̀. wàyí o ààyè ìgbaniwọlé ti wá sí sílẹ̀ báyìí. ní Darul Bayan wa Tibiya. táwọn ìpele tamhidi nursery section ibtidai primary section ìrìdádi junior section. ó fi kara sanawi ìyẹn senior section. wọ́n tún lẹ̀ kàrà ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń káwọn ọ̀dọ́. nípa onírànràn ẹ̀ka ìmọ̀ ṣẹ̀ríà láàrin ọdún mẹ́rin péré. ẹlẹ́rí fọ́ọ̀mù ìgbaniwọlé gbà nínú ọgbà àwọn ní Darul Bayan wa Tibiyan street oliki village okolowó ẹ̀yẹ nkọrin expressway Ìlọrin àtẹ̀k